kan ní ẹ̀sẹ̀ tó ń lọ ilé mi lẹ́nu láti ìgbà ìbí mi wá èdè mi náà pààtì sínú ayé àwọn ọmọ mi èdè mo pààtì sínú stubborn. Very, very stubborn. Very, very stubborn. Olúwa láàárọ̀ yìí. Torí kó lè fà náà sí mi ni mo ṣe wá. Torí kó lè fà náà sí mi mo ṣe wá sí pàṣẹ yìí o. Kí orin ọ̀fẹ́ kó lè fi àpẹẹrẹ ẹwọ́ sálẹ̀ ni mo ṣe wá sí pàṣẹ yìí. Olúwa lọ́rùn mi lá. wọlé sínú ayé rẹ èrè náà ti dé sínú ayé àwọn ọmọ rẹ olúwa láàárọ̀ yìí fàánú mo kúrò láàárọ̀ yìí fàánú mo kúrò láàárọ̀ yìí jésù olúwa wá ṣé kò sú wa àwa láti kọ́kọ́ dé tẹ́lẹ̀ láti gbàdúrà láti di ọ̀gbọ̀n bíi ogójì ìṣẹ́jú sẹ́yìn ṣé kọ̀ ọ̀rọ̀ wa ẹgbẹ́ àti ọkùnrin ọlọ́run gbà mí lọ́wọ́ ogun inú ẹ̀jẹ̀ tí mo jogún. ẹ ṣe ó dàbí. bí mo jogún. sísá ẹ múra sàdúrà. gbà mí lọ́wọ́ kí ogun inú ẹ̀jẹ̀ tí mo jogún. tá a bá wọ Ábúráhámù tá a tún ẹ̀jẹ̀ lọ títí títí tó lórí Jákọ́bù á rí àwọn nǹkan tó tó papọ̀ tí gbogbo wọn ṣe a máa rí tó papọ̀ tí gbogbo wọn ṣe tó jọra nínú ìgbésí ayé wọn Ábúráhámù pẹ́ gbogbo bímọ Áísíkì náà ní pọ́blẹ́mù ṣé Jákọ́bù òní òun náà ní pọ́blẹ́mù yẹn ìkan nínú àwọn ìyàwó rẹ̀ òun náà pa kóònà tó bímọ. ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ náà ló láàárọ̀ yìí. nítorí àánú rẹ̀ ìwọ ló sọ pé ó sàánú báwo pé ó sàánú fún. nínú èyí eléjẹ́mi rí wípé ó yẹ kí n jẹ láàwọn tó sàánú fún. olú lórúkọ Jésù. Pé olúwa ọlọ́run mi. Pé gbogbo ọdún lẹ́sẹ̀ tí mo gbé ogún láàárọ̀ yìí. Tí mo gbé ogún láàárọ̀ yìí. Olúwa o. Bí àwọn. pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta pé a bá parí àdúrà wa Jésù Olúwa wa àmì náà lẹ́ẹ̀mẹ́ta ẹ sọ fún Ọlọ́run náà lóye okùn ọdún ẹ̀jẹ̀ tó yẹ irú ajé tí mo gbé fún mi bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin tẹ́ bá máa ń kíyèsí mi láti di ọjọ́ láti ìgbà tí mo ti dé àdúrà yẹn mo máa ń pè ṣùgbọ́n ó ṣeé ṣe ká má tọ́ bí ara sí i. oche dịka mekọbịarasị obodo ruo anyị dịna oke nwunye wori gbapala anyị gbapala anyị yososo yioku ekoko ọranị oreranẹo gbapala anyị kọranị ìwọ ṣe wàhálà kọ̀yẹ̀rú ayé pẹ̀tò fún bá O ti yẹ̀ fún ọ sọ sórí ìdílé wọn. ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn náà wà bí ìdí òlùfẹ́ ká lè máa gbàdúrà ká bá tètè àdúrà ó ní wípé àmọ́ sórí ilé ká ti jáde. ní ìgbà sọ fún wa ní ìsìnkú ẹ lọ lé yín ẹ lọ bá bàbá yín bí bí bàbá bá ti kú ẹ lọ bá bàbá lé lé yín ẹ láàárọ̀ lọ sórí ilé yìí ẹ rí wípé náà bá pé pàdé àdúrà ẹ̀yin láìkọ̀kọ́ máa dé. ẹ rí pé tá a bá dé bí àdúrà wọ́n máa ti nílé mọ́ni ṣe ìtẹ́kọ̀ ni nǹkan ọ̀kọlù nínú ọjọ́ tẹ́tì ní ọ̀pọ̀ yìí ni. màá rẹ̀rọ àwọn òbí tá a wà níbí àtàwọn òbí tá a ń tọ́ mi níta ẹ pé àwọn ọmọ níjókòó ẹ sọ ìtàn ìdílé yẹn fún wọn kẹ́lẹ́ mọ ibi tí wọ́n ti gbàdúrà torí wípé Africa science ó le kò sí ìdílé kan tí alágbára ò sí nílẹ̀ Yorùbá ẹ bí nínú àsọ̀tẹ̀lẹ̀ fún yín. ẹbí àṣẹkù ọlọ́run láàárọ̀ yìí. Oògùn ọdún ẹ̀jẹ̀ èèkó ìyẹ̀rú ayé tí mo ètò fún mi. Tó ń sọ fún mi pé èrè èmi olóko kẹ̀kẹ́ ni bàbá rẹ̀ lò tó fi jáde láyé. Sọ́ọ́dì àpọ̀ kò sí mọ́tò fún wọn náà. Ẹ̀gbọ́n ti pè mí. fáàsì mọ́ mu nígbà wọn lọ lèmi lọ ìgbà tí mo lọ la gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n yòókù náà tó láǹfààní àti lọ ìkànnì mò ń sọ yẹn kìí ṣe pé kò sí owó kí n sọ kó yé wa a ní ilẹ̀ rẹpẹtẹ dáníwò àṣírí wọn kò wọn bá ti lọ. ẹ jẹ́ àṣọ ọlọ́run láàárọ̀ yìí. ṣe báwo ọ̀pọ̀ náà rẹ̀ ń kọ́ nínú ilé wa. ọmọ wọláyọ̀ bá ti tẹni ìmúṣẹ bá a ṣe wà yìí ìyàtọ̀ wà nínú joy àti fullness of joy. ìyàtọ̀ wà nínú fullness of joy and gladness. a kàn celebrate the gladness lásán Sunday dàbí ẹni tí ó yẹ kọ́kọ́ lé mẹ́wàá tó kó ẹyọ kan sínú kọ́mpáàdì kan tó kó regede tó wá ìnváìtì Olúbàdàn pé mo kọ́ lé tọ́kàn kẹ̀kẹ́ yóò wà lọ sẹ́ni pírẹ́tì bá a ṣe ń pè nìyẹn. ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé àánú Ọlọ́run bíbélì sọ wípé ẹ bìyìn fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ bí. àwọn ayé ọ̀nà wò wọ́n pé ah, arábìnrin ti ṣòkú tó bá sì ti dé sọ́dọ̀ yín ó ti dé nìyẹn nítorí tí àánú rẹ̀ tó dúró láéláé. torí pé àánú rẹ̀ títí láé ló wà. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá béèrè fún àánú yẹn èèyàn lè wá di gàgà kọ́ mọ̀ lómi mọ́ ẹ sọ fún ọlọ́run láàárọ̀ yìí pé tí aráyé ti rò pé kò ṣeé ṣe mọ́ láyé mi ipò tó yẹ káwọn ọmọ mi wà láyé ti rò pé wọn lè dé bẹ̀ gbogbo ti láyé rò ní ìdílé tọmọtọmọ olúwa láàárọ̀ yìí fàánù rẹ̀ yẹ ọ̀rọ̀ mi àdúrà lórúkọ. Jésù Olúwa wá. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run láàárọ̀. Ẹ̀ẹ́dọ́ tí ìwé tó borí karùn-ún wí ni. Ẹsẹ̀ ìkọ́ kàdínlógún. Ó ní ní ó gbà nínú ìpẹ̀jú mẹ́fà. Àní nínú méje ibi kan kì yóò bá ọ. Kí ló dé Ọlọ́run ó fi gbàgbé nínú ìṣẹ́jú mẹ́fà torí wípé ẹ ti wà ní ibi tí yóò ti ṣàánú fún yín. lọ́jọ́ yẹn tí Jésù ré kọjá lọ ọkùnrin tó wà ní orí igi tó wà níbẹ̀ tó ń retí kí olùgbàlà ó kọjá nígbà tí olùgbàlà dé ìdí igi yẹn ọkùnrin yẹn ò pé olùgbàlà látòrí igi ṣùgbọ́n olùgbàlà ti mọ̀ wípé. ẹnìkan ó wà ní orí igi irú ẹni yẹn ó sì nílò àánú. ẹ̀yin náà ti wà nínú ti wà níbi tí àánú wà láàárọ̀ yìí. ẹ sọ fún ọlọ́run ó wí pé yóò gbà ọ́ nínú ìpẹ́jú mẹ́fà. ilé ìwà á ìtọ́jú mo fẹ́ kí àlùkò ọ̀kan ní pílà àwọn yìí mo rò pé ká ló kúrò nílé ẹ̀dì múlíìsì tẹ́ fẹ́ wá síwájú ọlọ́run ó lè má wà akọ̀sílẹ̀ ṣùgbọ́n wà láyà. kéèpé orúkọ Elédùmarè láàárọ̀ yìí ẹ wá sí iwájú yìí ẹ wá sí iwájú yìí ẹ kó lè sí iwájú yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ọmọ ọlọ́run báyìí. need time. I no need time. Ah, only season. I no need time. Only season. Tó bá ti rìn kọjá báyìí, ọkà nínú. Ọlọ́run lórí arábìnrin oníṣọ ẹ̀jẹ̀ yẹn lọ́jọ́ sí. Bíbélì sọ wípé òun pẹpẹ tó ní ló ti ná. Pẹpẹ tí ó ní ló ti ná kò sì kú kankan. Àwọn adáwọ̀ ti gba gbogbo tó ní. Ṣùgbọ́n lọ́jọ́ tí olùgbàlà ń kọjá lọ, ẹ orí àrùn gbà. Ẹ méjì àgbàdo wípé ẹnìkan olórí sínágọ́gù ló wá pé Jésù Olúwa pé Jésù Olúwa ọmọ mi ṣe kí ni ọmọ mi kú lọ. lórí ìlẹ̀kùn àwọn àlùmọ́ náà ẹni tí àánú rẹ̀ wà títí láíláí ẹni tó jẹ́ pé oore ọ̀fẹ́ rẹ̀ ó máa fi kó ẹni tó máa fẹ́ ni. so àwọn aláàlá ọ̀rọ̀ yìí a ti wà níbi tí a ti rí àánú gbà a ti wà níbi ti rí oore ọ̀fẹ́ gbà torí ẹ̀ sọ fún ọlọ́run láàárọ̀ yìí. wípé àní nínú méje ibi kan kì yóò bá ọ. ẹ jẹ́ sọ fún ọlọ́run ibi tó fi sọ rí ìní tó dé gàgà náà fi sọ rí. ẹ̀yin ìyá wa tẹ́ ti sin adìẹ rí níbi gàgà ẹsẹ̀ rán rí ìyá kò ní sí nígbà wo wà láàyè wọ́n ní ẹran lágbádá rò adìẹ kàmọ̀dù rèé wọ́n ti mọ bá wa sìn tí n bá lọ sùn tí n bá dé báyìí á di ẹ̀míṣẹ́ tó fún lóúnjẹ lónìí tí èmi mọ̀ lọ fowó rà á ṣùgbọ́n ìyá mi ti sọ orí mi ìfọlùmí wọn a máa fi okun wàhálà ìdààmú ìpọ́njú wọn a máa fi sọ yéè. that is the main reason tí ọkọ̀ bá dojú délẹ̀ tó ń pé kìtìlẹ̀ rẹ̀ mẹ́ta wọ́n ní nínú pẹpẹ èrò méjìlélógún tó wà nínú rẹ̀ àyàfi arábìnrin kan nìkan ló kú kí ló ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni wípé ibi ọjọ́ yẹn torí títí ẹ̀ náà ṣe jẹ́ mọ́tò ló gbókìtì kì í ṣe torí àwọn míì wà ní mọ́tò yẹn torí kò náà fi bí yẹn sọ ó sì gbọdọ̀ sọ lórí ayé rẹ̀ àti tó bá rà ló gbà torí rẹ̀ làwa ni a ṣe ń dá síbí láàárọ̀ yìí ó sọ wípé mo ń dà ní nínú méje ibi kan ó ní ìwé ọ̀gá olúwa láàárọ̀ yìí bí àánú rẹ̀ ọlọ́run fi gbà mí lọ́wọ́ ibi wọn fi sọrí mi. ẹni tí ó lè kọjá lọ ní aago méjìlá ó lè wà níbi títí gbẹdọ̀ lọ́ọ́ Christ ní ìsìn ẹni tí ó lè kọjá lọ ní aago méjìlá ó lè wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ní olórí ìsìn kí ìyàwó rẹ̀ tún máa sọ fún pé nàìjíríà ẹ alẹ́ sunlẹ́rẹ́ tó ń lọ yìí wo mo mà ní ìdí bàtà kan mo ní ìdí wristwatch kan dákun bá mi rà bọ̀ wọ́n mi ò fẹ́ wristwatch dákúdàkú onílẹ́dà tó máa ń rà yẹn inú olóòsàn pé àmàwọ̀ ní nàìjíríà ṣọ́ọ̀ máa gẹ̀ẹ́tì ẹ̀fẹ́ kò sì mọ̀ wípé wọ́n ti fi ìsọ̀rí o. Ẹja kékeré ọlọ́run láàárọ̀ yìí gbogbo ibi wọ́n fi sọrí ìlú. Láti ìṣẹ́jú ìlọ àti ní gbogbo ọjọ́ ayé èyí, èmi ìwé gbàdúrà fún Olúwa bá ń ṣe nǹkan báyìí títí dìgbà báyìí. Ìgbà tó wá kúrẹ̀ ní ìgbà yẹn, ta ló mi ṣé mi ní í ṣe lòkù mi? Ọlọ́run ọ̀run gbogbo ibi táwọn oníṣẹ́ ibi fi sọrí ìlú. láti sọrí ọmọ mi láti sọrí aya mi láàárọ̀ yìí nípasẹ̀ àánú rẹ ọlọ́run ká kúrò ẹ̀dí àgbà lórí ìjókòó àdúrà lórúkọ Jésù. ọlọ́run àná ibi táwọn oníṣẹ́ ibi àwọn èrè kàdá tọ́bi sọrí àwọn ọmọ mi tọ́bi sọrí mi ibi tó tẹ̀mí náà ti sọrí rẹ̀ olúwa nípasẹ̀ àánú rẹ lónìí olúwa ká kúrò lórí mi ká kúrò lórí ayé mi ká kúrò lórí ọmọ mi. Ká kúrò ìwọ lè sọ wípé àní nínú méje ibi kan iye ò bá mi olúwa láàbúrò ọlọ́run àlọ́ba àdúrà ká fi kúrò ibi táyé fi sọrí mi ẹ̀jẹ̀ ti dún ẹ̀rọ ìtàdúrà sí ní ẹ̀rọ ìtàdúrà èyí ò débi àdúrà tó máa lò rẹ ibi táyé fi sọrí mi débi kò mọ̀ ibi táyé ti sọ ìbí lẹ́mi kò mọ̀ inú ibi tí mo wọ̀ lẹ́mi kò mọ̀ olúwa o ọlọ́run wọn àti àpò àti eré ọ̀fẹ́ ká kúrò lórí mi ká kúrò lórí mi Jésù olúwa wá. A sọ fún ọlọ́run, ó ní nínú ìyẹn yóò gbà ọ́ lọ́wọ́ ikú nínú ìyàn yóò gbà ọ́ lọ́wọ́ ikú àánú ọlọ́run bẹ́lẹ́dì ìdààmú ọlọ́run ó pọ̀ lọ rẹpẹtẹ. ọ̀rẹ́ ọ̀fẹ́ tó wà lọ́wọ́ ọlọ́run ó pọ̀ tó rẹ ti fún àwọn èèyàn rẹ̀ kí la pe orí ọ̀fẹ́. payment. Grace is a gift from God. Ẹ̀bùn ni ọ̀fẹ́. Either you deserve it or o deserve it ọlọ́run ó fi fún ọ. Ọlọ́run ó fi fún ọ. Either you deserve it or o deserve it ọlọ́run ó fi fún ọ. sọ fún ọlọ́run láàárọ̀ yìí. Olúwa olówó ẹgbà ọ́ nínú ìyàn nínú ìyàn yóò gbà ọ́ lọ́wọ́ ikú. Inú ọdún tá a wà nínú ẹ̀yìn àwa náà ti gbọ́ rẹpẹtẹ sórí àwọn ènìyàn nígboro. Ẹni tí ó sọ wípé dábì ṣé mo lè rí ọgbẹ́ náírà àti jẹ ta mo ti jẹ nǹkan àti ọmọdé àti àgbà tó ti rí kọjá lọ. ṣùgbọ́n tí àánú ọlọ́run bá wà fún mi tó bá wà fún yín ìjẹ́ bẹ́rù wípé àwọn kan ní ẹ̀fí etí wa gbọ́ mi. àwọn kan máa rìn àwọn èèyàn kan máa sọ mi kò ní gbọ́dọ̀ wá. ẹ sọ fún ọlọ́run láàárọ̀ ìwọ ló sọ fún gbà mí nínú ìyàn ìwọ ló sọ fún gbà nínú ikú àti ta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé pásítọ̀ kò dúró ló ń sọ̀rọ̀ ọlọ́run mi olóhùn ó gbà ní nínú ìyàn àti nínú ikú wẹ́ẹ̀ tí mo fi wá délé wẹ́ẹ̀ tí bọ́ọ̀dù yóò fi gbẹ̀mí dé wẹ́ẹ̀ tí mi fi ní lásọ̀rọ̀ sọ̀rọ̀ wẹ́ẹ̀ tí mi fi ní ṣe rere láyé tí mo wá torí ìyẹn pọ́lísì. tọrọ àánú ènìyàn ó lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní pé ohun tó ń bá ara ẹsẹ̀ lòún ṣe ó ní tó ń bá ní kó wà ní ọ̀wọ̀ tó ń bá ní máa lọ ọ̀nlọ rẹ̀ níbi tí ọlọ́run fún ayé rẹ̀ ní ìtura ẹni tí mo lè sọ nípa rẹ̀ yìí ọlọ́run ayé rẹ̀ tura lóòtítọ́ tá a bá ń sọ tòwó olówó dáadáa sọ ọmọ ọmọ gidi ó bímọ gidi wọn ò tún méjì lọ wọn ò tún méjì lọ ọlọ́lá àbíà kò ní pírọ́blẹ́mù ọmọ ẹgbẹ́ ọ̀gá láàmú ẹ jẹ́ sọ fún ọlọ́run láàárọ̀ yìí olúwa gbà mí lọ́wọ́ ìyẹn mo rò pé tí mò ń sọ yìí wa mo ti sọ fún wa mo ní ìyẹn kì í ṣe ọ̀rọ̀ aṣọ kì í sọ̀rọ̀ oúnjẹ èèyàn lè lé ẹ lé kálàáfíà kọ́mọ̀tò lára rẹ̀ ìyẹn àlàáfíà ní ìta yẹn. èèyàn lè bí ọmọ rẹ pẹpẹ kí kẹ̀kẹ́ mọ́ níláárí bẹ̀ ìyẹn ìníláárí ní ìjà ọmọ yẹn. ohunkóhun tí ọ̀jẹ̀ káyé èèyàn kọ̀pìlìtì kó pé omi ìyẹn. èèyàn lè máa ṣiṣẹ́ lọ́fíìsì tó dára wọ́n jẹ́ wípé owó tí ẹ̀mí bá fi gbà báwọn yòókù bá kọ́lé fẹ́ ra mọ́tò owó ò ní ra rẹ̀ débi pé yóò gbé ìṣòro láwọn yòókù ṣe. àdúrà tá a gbà láàfin fún ìpinnu ìdílé. ọlọ́run fi àánú rẹ fi gbà mí lọ́wọ́ ìyẹn ti dà mí. ayọ̀ àwọn sọ ìyẹn yẹn fún ọlọ́run ẹ má gbàdúrà kẹ́ ẹ má ṣàtẹnumọ́ tí ń bá sọ̀rọ̀ ìwọ ọlọ́mọ yẹn ti tọ̀ ní ọ̀gbọ́n àti tọ́ bá sọ fún mi lẹ́yìn ìpàdé. Bọ́ ọ̀bà lára àbí àsọmọ́ náà ní àlàáfíà ń tà mí. Bọ́ ọba nínú ọkọ tó ò tí ì ní sọmọ́ náà ìyẹn ọkọ ń tà mí. Bí iṣẹ́ ìrìnsẹ̀ rẹ bá wà pàlàpàlà tó yẹ kó ti mọ kí gbogbo ayé náà sọ fún Olúwa láàárọ̀ yìí. Mo jẹ́ kan bẹ̀. Olúwa gbàmí lọ́wọ́ ìyẹn gbogbo ní gbàmí gbàmí. ní àádọ́wà. bí a ṣe wí àṣẹ òkùnrin wọn déètò. ó jẹ́ kí a wà tó. Mọ àtọ̀run pásítọ̀ pásítọ̀ olùdíkọ̀ pa ẹ̀ pàtọ́run Jésù ẹ̀ pàtọ́run Jésù. Hallelujah. Hallelujah. láti wá sí ilé mi olúwa mo pé ọba láàárọ̀ yìí ó gba èṣù láàyè Sàtánì ò wá sí ilé mi ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ oríṣà ṣe nínú ilé mi láti ọjọ́ sọ́ọ̀dé tí ó kọjá lọ títí di òní. láti sọ́ọ̀dé tó kọjá lọ títí di òní. ṣùgbọ́n wọ́n sọ pé máa ń rìn wọn dá inú rẹ̀ ní òun ọjọ́ tó kọ last paper ní school first class lónìí first class tí ó kọ last paper ni wọ́n pẹ́ yìí burú sí ó sì já ìlú omi ẹ̀ka bọ̀ eré náà pè ní ìfẹ́ ó jáde kó omi ẹ̀ka bọ̀ ó máa ń pariwo where is my paper give me my pen where is my paper ariwo láti ibẹ̀. ó sì rìn wá ilé igbó lóye fà ẹsẹ̀ sì nílẹ̀. ó sì rìn dé ilé igbó ọjọ́ tó rìn wọ ìlú yẹn ẹni tó ṣe é bẹ́ẹ̀ ló kọ́kọ́ rí ó ní káre ọmọ tọmọ ọmọ káre ọmọ ọkọ òkun nìwọ ìgbà àti bí ọwa bóòlù wọn ó sì wá tayọ nínú ìran wa ó wà lẹ́nu ìbáyìí. ẹ jẹ́ sọ fún ọlọ́run kí ni wọ́n mọ̀ pẹ̀lú náà ẹni tó mọ̀ ìlú òkú bá lọ fún ìgbàgbọ́ kò bá wọlé inú yàrá àti ẹ̀ náà ló wà kó fi ránṣẹ́ sí i ìfọ́ ẹsẹ̀ rẹ ọdún yìí wà. ẹ sọ fún ọlọ́run náà wọ ìgbé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí owó akúni náà bà lẹ́yìn pé èmi owó akúni náà bà lẹ́yìn pé àwọn ọmọ mi owó akúni. Hallelujah ẹ sọ fún ọlọ́run láàárọ̀ yìí fún ara yín o bẹ́ẹ̀ ní àkọjá rẹ̀ tẹ́ ẹ bá yí padà kíákíá lé lórí ebi ọ̀kan tẹ̀ mí fún ọmọ ẹ̀mí ọ̀kan tó lọ sí ọ̀rẹ́ ẹ̀ bá mi sọ. ṣùgbọ́n ẹ sọ fún ẹlẹ́dàá mi tó dá ọ̀pọ̀ wáyé ẹ sọ fún adániwáyé láàárọ̀ yìí. olúwa. oníkejì ẹsẹ̀ ìkẹyìn náà jókòó. ó ní o sì rò wípé wọn ní ìyàgbọ́ àkọ́kọ́ náà wọn à ti ìsọfún ọba wọn bọ̀ wá ní láti dé nàìjíríà àkọ́kọ́ láyà láyọ̀ àlàáfíà sọ fún ọlọ́run olúwa ní àwọn náà rẹ bá mi lò. ta ni ẹnìkan tó wà níbí ìdáàrọ̀ yìí tó náà ti tó náà retí wípé bí ọlọ́run ó fi òfin sí òótọ́ ńlá àkọjá tó ń mú òun sẹ ní kọ̀rọ̀ tó ń mú òun bàmíjẹ́ ní kọ̀rọ̀ bí obìnrin bí ọ̀bà bá Jésù pàdé ní ọjọ́ ni wọ́n mọ̀ sí ọmọ yẹn ìrètí ìrèwọ́ bàtà báyìí náà ẹ fún ọlọ́run bá yìí ohun tí mo ní tó jẹ́ àyè fún mi sọ pé òun ó gbà láti dá mi lágbára ọmọ lè dí ààyè fún èèyàn iṣẹ́ èèyàn lè dí ààyè ọkọ lè dí ààyè olùkọ́ ó tó tó níbo ní tó dí ààyè fún mi. gbogbo tí mo dárúkọ ni sọkọ láàmì yìí kò ta àbíyáwó láàmì yìí kò ní ta tẹ àbọmọ láàmì yìí nìkan. ohun gbogbo tó dé àyè òun mi láyé tẹ́tù sọ fún mẹ́ta lọ́dọ́mọ̀ mi láti dá mi lágara nítorí pé ojú ọlọ́rọ̀ nínú àánú rẹ ọlọ́run ló kì í ṣe é ṣe tí ilẹ̀kùn mọ́ àdúrà lórúkọ dé. ibi sáré ọmọ mi ọwọ́ náà kò tẹ̀. Gbogbo bí ìkórìíra ó relationship fún ọlọ́run. ìrìn àjò ayé ọmọ yìí àwọn kan ti pa òbí rẹ̀ ní. báwo ni mo ṣe mọ̀? ohun àkọ́kọ́ tí jésù kọ́kọ́ rẹ̀ láti obìnrin yẹn òní omidé ló wà lójú rẹ̀. ó ní má ṣe kí ni má sunkún mọ́. kí ló dé ní jésù ọ̀sán pé mo bàá ń jẹ́ mọ́? èèyàn lè máa èèyàn lè máa tọ̀nà lótìtọ́ omijé ẹ omijé ayọ̀ wà ṣùgbọ́n nígbà obìnrin yìí ohun tí Jésù ti ẹ̀kọ́ kọ́ rí náà ó ti fi hàn wípé kì í ṣe omijé ayọ̀ torí wípé ènìyàn rèé nínú pósí ẹnu bòdò ìlú náà ti pàdé rẹ̀ ní Jésù ti pàdé pósí rẹ̀ kò pé lọ. ẹ yá sọ fún Ọlọ́run. ohun tí sàkáàlì ti ṣètò láti fi ìbànújẹ́ hàn láàárọ̀ àgbẹ̀. ohun tí èsì ti ṣètò láti fi ìbànújẹ́ hàn látàrọ̀ ọkọ mi látàrọ̀ ọmọ mi olúwa olóòwò àti àwọn pẹ́sẹ̀ mi. kọ́lá wo ṣe kí ni ó pẹ́sẹ̀ lé obìnrin yìí bẹ́ẹ̀ ni. yé wọn dànù àti níbi náà ẹnẹ kò sọ fún wa wípé ọ̀pọ̀ àwọn èèyàn ẹ̀ wà pẹ̀lú rẹ̀ tí wọ́n wà pẹ̀lú ẹ̀ lánàá bẹ́ẹ̀ tí wọ́n wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ níjẹta àní ìkẹ́kẹ́kẹ́ ti dé bá tó lè jẹ́ káwọn èèyàn wà pẹ̀lú táwọn èèyàn ọ̀pọ̀ wà pẹ̀lú wa ní ayọ̀ ló yẹ kó ṣẹlẹ̀ bóyá ká máa ṣèkó wọn bóyá ká máa ṣe máréètì bóyá ká máa sílé bóyá kọ́ ọmọ wa máa ṣe graduation university bóyá kọ́ ọmọ wa fẹ́ travel nínú àpèjẹ tiẹ̀ pèrò lórí ìlú ìlú ò ṣe é pèrò <laughs> ní. ẹ sọ fún ọlọ́run láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ sábàárì rẹ kò ṣẹlẹ̀ lábẹ́ èmi láyé ọmọ mi. láti fi polongo ara rẹ̀ torí sábà sì máa ń polongo ara rẹ̀ nínú ayé èèyàn. Láti ìlú ìwé káàkà ẹ èsùmọ̀ ṣe bẹ́ẹ̀ láyé eléyìí wọn ní lọ́rọ̀ ń ṣe bẹ́ẹ̀. Ìbànújẹ́ lẹ́sùn ti ṣètò mọ́mẹ́ láti fi ayé èmi fún àwọn èèyàn. الله

àdúrà bí wọn bí àlàyé kò sí ní. olúwa bàbá wa fọwọ́ sí máa. olóòtú tàbí ẹni pé. láàárọ̀ yìí báwa náà ti ń darí ìyẹn o gbogbo bí ọ̀rẹ́ kó so wá dorí ìnara ló sọ wá dorí ìnara ẹ sọ fún ọlọ́run láàárọ̀ yìí àní àwọn nǹkan wà nínú ayé wa tó yẹ kó kọ tí ọ̀rọ̀ àti gbọ́ọ̀rùn ayé tí ò ní ìtumọ̀ lèyàn máa pé èyàn rò kó ti dáa kó o ní ìbáṣọ mẹ́rin lọ́dún mi ní ìsìn wípé kíní kan àjọlá tọ́pì complex ẹ̀ ní kọ́ complex ṣọ́ọ̀bù ẹ̀yọ̀ kan. ní ìkọ̀tọ̀ bí ẹ ti ń lá àlàpà ẹ ti ní ṣọ́ọ̀bù tó pọ̀ lákọjọ́ ní ní ọmọ. lẹ́yìn náà lára ọ̀rọ̀ abẹ́yọ̀ kan wọ́n lẹ́yọ̀ kan yẹ́wà òkè torí ìdíkẹ́ ṣọ́ọ̀bù ni mo rí pé ṣé máa ká kó ẹ̀rọ máa jókòó ṣọ́ọ̀bù ò gbà ìdòkó mi tó. Àbẹ́ ìta ẹ̀kú tó kù sáà ń ṣọ́ọ̀bù bá kí wọ́n. Àgbọ̀dá ẹ sọ fún ọlọ́dún kékeré yẹ kó fọ ọ̀la ní ẹni tó ìfọ. Olúwo ohun tó tó bá yẹ kó fọ ọ̀la dé èmi àwọn ọmọ mi. Yóò fọ tó tó ayé wọn sí ìpò. sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ajẹ́pà àti ìfúnpá bá wá. Ìdí yẹn ẹgbẹ́sẹ̀ bá ń wo ó lè jókòó fún múlìdè. Ṣùgbọ́n náà wá jókòó sórí àga bí máa ń bá yí wá sọ́dọ̀ rẹ tó sùn lọ. Ajẹ́ pé èmi ò ní bá mi. Ẹ̀yin gbọ́. Ẹ yá sọ gbọ́dọ̀ láàárọ̀ yìí. Ta ló mọ̀ wípé arákùnrin ó lè jókòó? Nígbà tí wọ́n tẹ̀ sínú pósí wọ́n mọ̀ pé wọ́n wọ́n kù ti nínú wọ́n sì kò kù ti létí láti sọ wípé etí rẹ kò lọ́ọ̀rẹ́ náà ẹnu rẹ kò sọ̀rẹ́ náà kò sì jẹ́ àtẹ̀yìn náà kò tí wọ́n nù ní pé o sọ fún ọlọ́run láàárọ̀ ṣùgbọ́n lọ́jọ́ tó bá olùgbàlà àdé lọ́jọ́ káláyé sọ wípé ọjọ́ náà ti kílòsì chapter lórílẹ̀ àwọn àyè tí wọ́n sọ wípé wọ́n gbé lọ sílé ìkẹyìn láti lọ dùn pẹ̀lú pé lórí wọ́n sì gbàgbé nípa ọ̀rọ̀ títì ẹ̀. ọ̀dọ́ yẹn ni òrùra padà ọlọ́rọ̀ nínú àwọn pàṣẹ àwọn èlò lọ́nà lẹ́nu oko òbí ó wá sọ fún ìyá rẹ̀ gbogbo ọmọ sọ̀kún mọ̀ òní pọ́blẹ́mù tó oníṣòro onínálẹ́nu bíbélì sọ pé ó fọwọ́ tó àga àgbo sí náà ọmọkùnrin tó ti kú sínú ọmọ ó sì dìde ó sì dókò kí lọ ṣẹlẹ̀ sí ni ó gba ayé tuntun èyí ọ̀pọ̀ iye ọdún lárakùnrin yóò tún lò lórílẹ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ pé yóò pẹ̀ kó tó kú torí pé kà torí pé ọgbà ayé rẹ̀ dé sọ fún ọlọ́run láàárọ̀ yìí. Olúwa ò fún mi ní ayé tuntun àlùkò ayé tí mò ń lò ìfẹ́ mọ́. Adé àná ni ọ̀fẹ́ àná. ọmọ yẹn àti ọmọ yẹn wà náà àdúgbò ti dìbò bá ti gbé ọdún márùn. وَإِلَى òfin ọlọ́run sì wà sì sì wà bẹ́ẹ̀ sì wà bẹ àwọn ènìyàn rẹ̀ wò ẹ̀rú gba àwọn èèyàn wọ́n sì ní ọlọ́run lógo kí ló lè wọ́n ní ọlọ́run lógo ṣé bí ìtòrí ń sọ fún wa lẹ́ẹ̀kan pé wákàtí àánú wákàtí ìgbà tí ọ̀run sì kù fún ẹnikẹ́ni láti béèrè ó sì gbà. ẹ sọ fún ọlọ́run láàárọ̀ yìí àwọn ènìyàn ní ọlọ́run náà koríkorí bẹ́ẹ̀ni sílẹ̀ kó ìrètí padà wá fún. ọ̀rẹ́ tí àwọn ènìyàn ti rò wípé kò sí tẹ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ lẹ́yìn ìpínlẹ̀ lọ sí lọ́gbà tí ọ̀rọ̀ rẹ̀ níyà rẹ̀ náà ó wà nínú ọ̀bà tẹ́lẹ̀ títí ó sì bá olùgbàlà pàdé lọ́nà ẹ̀rọ òbòdò kò síbi tí sọ fún yín lọ́sẹ̀ tó lọ pé àánú ńlá àkókò àkókò ìgbà ni kí ló dé tó dé gbà ní ní Jésù rí lọ́ba lọ́ba ni ẹ jẹ́ àsọ fún Ọlọ́run láàárọ̀ Olúwa o ọba yóò bìyàn ọlọ́kọ nínú ayé mi táwọn ènìyàn ti mọ́jọ́ ọpẹ́ nínú ìjọ tí mò ń lọ tí àwọn ènìyàn ti mọ́jọ́ ìyìn láàrin àdúgbò mi táwọn ènìyàn ti wọ bàbá ọpẹ́ níbi tí mo nílé ìtajà sí tí wọ́n sọ pé níbo lẹ́ ń lọ ilé mi sa lágbádá mi ilé ìpasọ̀ lágbádá mi ilé ìmọ̀mi lágbádá mi ọlọ́run tí ó kẹlẹ̀ lálẹ́ mi láti pàṣẹ wákàtí àná àti orí ọ̀fẹ́ yìí àdúrà lórúkọ no.